بسم الله الرحمن الرحيم اللهم ربنا ورفعنا رفاتنا وتوفنا صلاتنا واغفر خطيئتنا ونسألك الدرجات الأولى في الجنة اللهم إنا نسألك خواتم الخير وخواتمه وتوابعه وأوله وآخره وطائره وآخره درجات العلا من الجنة اللهم إنا نسألك أن ترفع رضاك وتدع وزرنا وتسري أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنور قلوبنا وتغفر لنا ذنوبنا ونجعلك كرجات أولاد بسنة اللهم إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي نورنا وفي خلقنا وفي ملوكنا وفي نارنا وفي محيانا وفي مماتنا وفي أعمالنا وفي حسناتنا ونسألك درجات الأولاد الجنة اللهم تدعون المنكرات يا حلال ويا وال والعمال ويا لواي اللهم صلينا بما رسبتنا وبارك لنا به وغلق علينا كل غائبة لنا بخير يا رب العالمين يا هبتك لا يعمل يا هبتك لا يعمل إنه من سليمان له من سليمان له من سليمان فإن توليتم فاعلموا إنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات جناح فاتقوا وآمنوا ثم اتقوا وآمنوا والله يحب المحسنين يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم Fàlánù àìdíkùn wà ìràwò, ó mú lè yá alára lọ́rùn mẹ́yà ọkùnrin ìlọ́wọ́ ìrìnlẹ̀. Fábẹ̀rẹ̀ ìdàdá bá dàdá ní pápádà òun àdá òun àdé. يا أيها الذين آمنوا لا تقتلوا الشيء وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من العبد يحكم به يهمل به كواعد من قمأة أو بالغ الكعبة أو كفارة أو كفارة أو كفارة طعام مساكين أو رجل ذلك صياما أو رجل ذلك صياما لبروك وقال أمره

أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم كل ما أولي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتقصفنا لباقه وتعفصا لمعانيه فإنه من أفضل الأعمال أتبعه ما قلة قراءة أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ìtọ́jú ara mi wọ́n sì ìtọ́jú ní àti wọ́n sì ìtọ́jú wọ́n sì lóòrùnà alifun mi ní ara múlú wà alifun mi ní ara náyó alifun mi ní ara wàdú wà alifun mi ní ara wàdí alifun mi ní. قساس وحمال وملك الدنيا عبر وأمصاد وهمس يأتي الآل ورام وميرة التشريع والموت وسكة والإبداع بسم الله الرحمن الرحيم

واعلموا أن ما على رسولنا البلاء المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما تعلمون إذا ما تقوا وآمنوا وعملوا صالحات سنة قوم وآمنوا سنة قوم وحسنوا والله يحب المحسنين يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماؤكم ليعلم الله من يخافه بالغيب فمن اهتدى بعد ذلك فله عذاب عليم يا أيها الذين آمنوا لا تقتلوا الشهداء وأنتم الغلوب ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من الأنعام يأكل به ذوى عدل منكم هديا بالغ الكهبة أو كفارة طعام مساكين أو أجل ذلك صياما ليشوق وبال أمره أفناه ومن سلف ومن يادى فينتقم الله والله عزيز ذو انتقام الحمد لله رب العالمين ما شاء الله ما شاء الله لا قوة لا قوة إلا بالله إلا بالله ما شاء الله ما شاء الله kúwátà láàmú kúwátà ìlà ìlà ìlà ìlà ọlọ́run àti gbọ́dọ̀ rẹ̀ wọ́n lò ó kó wá jọ ìyọ̀nù rẹ̀ ló kó wá jọ àgbèrò bó sì nínú rẹ̀ tó apá ló sì di àkójọ ìbànújẹ́ o ìyọ̀nù rẹ̀ wá. lẹ́yìn náà àti ọlọ́run láti ṣẹ̀ṣẹ̀ láti fájọ́rí mọ́hánù àtọ́rọ́ kí àwọn àfá wa olùkọ́ wa gbà tí wọ́n lè nípa ẹ̀ àforíjì rẹ̀ ọlọ́run láti fi ṣẹ̀lẹ̀ fún wa ẹ̀rọ ẹlẹ́sẹ̀ ní gbogbo wa àwọn náà ta wà láyé lọ́jọ́ agbóhùn ẹ̀ tó akínyẹ̀wò ẹ̀yẹ olùgbọ́ wa àǹfààní tí ọlọ́run káràrà pé kí á mú wá sí etíbọ̀ wa wọ́n máa ń wọ̀n ṣùgbọ́n pàtàkì ẹni tó sì sọ fún wa ní òjíṣẹ́ ńlá Muhammad gbogbo wa la fẹ́ kí á gbọ́ àgbọ́yé rẹ̀ orin tọ́lá òun wí ànábì ní sàlàyé rẹ̀ fún wa o. Bàbá ìdíbọ̀ tó sọ ká tẹ̀lé àtìlẹ́yìn ọ̀dà. Ohun tí Báyìí náà fẹ́ sọ fún wa nínú ọ̀rọ̀ àlẹ́bí ọ̀rọ̀ ṣẹlẹ̀. Bí gbogbo wa rí sí àìlọ́wọ́, ẹ jẹ́ ká kọ́ sórí. Ẹ̀tọ́ wá sì ní lọ́wọ́, ó ṣe fọ́lọ́wọ́dì ọ̀ṣọ̀wárà rẹ̀ ó fẹ́rẹ̀ yìí ká fi fún ká àwọn ìmọ̀ràn ká ní o gbogbo nǹkan ní èèyàn lè wọ́n lè rògbò ẹ̀jẹ̀ bí ẹ̀bá lò dé ìfẹ́ bí bàbá bá fẹ́ lo ó lè pé lọ́ba gbẹ́mọ́tò náà bá ń dákú sí ó ní mo fẹ́ lòlò sí òye àwọn ẹgbẹ́ ẹ̀mí tá a jọ ń lò ó ṣeé ṣe bẹ́ẹ̀ ìmọ̀ ò ṣe kò ṣe é yá. Ìbòdà kí sọ̀dá ìwà àrùn àjẹ́ ìrọ̀rùn mọ́ta nínú àwọn olè àti Ọmọ ò lè rí yá, ní bàbá ẹyá ẹyá mi nígbà tí máa rí kí ìlú lòdì. Bàbá náà lè rí yá. Mo dára bí gbogbo àwọn ọ̀lẹ́ pàdé ìrìn àwọn ọ̀rẹ́ ìlú àkọọ̀lẹ̀ pàdé ìrìn àwọn ọ̀rẹ́ tí ìrẹsì kúrò láyé tí ó ń ṣe ní dúkìá tó dúkìá rẹ̀ kò ní kò ní kò ní gbé kò ní gbé kò máa wọ. ìgbà tó ní nínú ẹ̀ bá kú tí wọ́n bá fi bò mọ́lẹ̀ àtọ́wọ́n àti máa rẹ̀ ọba yìí. lóbi jẹ́ pé àwọn onímọ̀ náà gbogbo tí àtẹ́wọ́n ṣe wò wọ́n ń bọ́ tí wọ́n lẹ̀ mú. báwa náà bá ṣe máa bọ́ ọ́lẹ̀ o. Ànábì wa Muhammad kí ni yóò sọ fún wa wà bá? Ọ̀rọ̀ tó gidi ni ó, ìṣẹ̀rẹ̀ ọ̀gá tí wọ́n ń ṣe nìkan sàbí tó gbà wá sàábì ìjẹ̀líìnì lójú ẹ̀ sọ̀rọ̀ ọwọ́ aṣọ báyìí pé ọ̀rọ̀ ọ̀sùn láì sọ̀rọ̀ láwọn ààrẹ ti wá sálà. olóògbé tí ọlọ́run sọ̀rọ̀ nígbà tó làwọn gbà. Sàlámù láyà túntò láàrin ní ìgbà. Ó ní nǹkan mẹ́ta kan ń bẹ o. Ọ̀lẹ́tọ̀ fi ṣeré o. Ẹ àgbọ̀ fi ń ṣe nìyí wọ́n ní mẹ́dánwò nǹkan mẹ́ta àìsí ṣeré. àgbọ̀nà. àkọ́kọ́ ni ìkọ̀sílẹ̀. ọmọ òṣèré sọ̀rọ̀ láwọn sọ pé kí àwọn ọ̀rẹ́ mú sí kọ́lẹ̀ ló kọ́lẹ̀ náà àìmọ̀kánú bí ń ṣe o. ìkọ̀lẹ̀. inú ọlọ́run ló ti ẹ̀dùn sí i. ẹ̀yin ẹ̀yin ìyàwó àtọkọ ẹ má ṣe sùúrù fúnra yín tí ẹ bá ń wá àṣeyọrí iṣẹ́ láti ṣe táwọn ọmọ rẹ̀ ti sínú ẹ̀ lóṣù ìpọ̀sílẹ̀ torí òkú ìgbẹ́jì èṣù ìgbẹ̀mí ìwà lọ́tẹ̀ sórí omi yóò jókòó lọ́wọ́ àpéwọ́gbà wọn ń

ìkọ̀sílẹ̀ gan òjíṣẹ́ láàmú ọ̀rọ̀ ṣẹ́yà. ó ní abúgbàdù àlàálì ní dàda àtọ́lá. tí ìwà fẹ́ mọ ẹ̀tọ́ sínú ọlọ́run òjò sí ìkọ̀sílẹ̀ ní ọlọ́run òjò sí ó sì fi sínú kùránì náà ni wọn àlejò wa fẹ́ sọ fún wa pé àwọn nǹkan mẹ́ta yìí a sì fi ṣàwàdà bàbá oníbìínú tó ń bínú bí omi túfánù lọ́nà gbọ̀ngàn òun ló ń balẹ̀ lọ́wọ́ bàbá nǹkan ilé yìí lọ́pẹ́ rẹ̀ wọ́n ti gbólóhùn yẹn ṣeré o olè ojókòó ẹgbẹ́ o. wọ́n ní ká. ẹlẹ́ẹ̀kejì. àìsí ìfẹ́yàwó bóyá o ní ọ̀rẹ́ kan ó wá ní ọmọbìnrin kan ó wá ń sọ ọkọ rẹ̀ rẹ̀ pé ìyàwó ẹ̀ nù ìyàwó ẹ̀ nù. wọ́n o tó kan ló ṣeré ní ó ti

ثلاث جئتهن جئتم وعشرهن جئتم arábìnrin ẹ wá nǹkan mẹ́ta kan jídùn múnà jídùn bàbá ní ìṣúṣe wọ́n kọ́kọ́ tí ní gbọ́gbọ́ bóyìn kiri náà ló wí mọ́kànlẹ̀ bó wí tinútinú ó ti dòdòdó bó wí lórí ahẹ́ ó ti dòdòdó. àìsí ṣàwàdà wọn kọ̀ ọ́lẹ̀ fi ṣàwàdà ọ tó fi jẹ́ wípé lóhùn ọkọ̀ yẹ agbọ́dọ̀ fún un. bá ní orí àwọn olùṣọ́ ṣẹ̀yìn ọ̀gbà bẹ́ẹ̀ gbogbo àwọn bóòsì ló fi ṣe yẹ̀yẹ́ jíjù húnà jíjù wà á ṣètò húnà jíjù bàbá ló fi ṣàwàdà wọ́n ti rẹ́gísítà rẹ̀. wà á tún kíra ọlọ́dẹ àtù. àti. bàdàlà lẹ́yìn. wọ́n wọ́n bá ń parí ńgbọ̀ ọ̀kẹ́rẹ̀ ẹ̀ padà sínú ilé ká tó tó wá ń fi náà na. Ah! àwọn èèyàn alátùnlé ni àtúbọ̀ ti wọ́n ní ọmọ ọdọ eh, kó tún wá jìyà díẹ̀ sí ọlọ́run jẹ wọn náà wá ní ìyá tó kù tí ó jẹ ló tó wá jẹ á kí àwọn náà wà káàbọ̀. nítorí náà gbogbo lọ́kọ̀ọ́lọ́yà ẹni ọ̀sẹ̀ sùúrù mọ́kànlẹ̀ mọ́kànlẹ̀ ẹ̀ ó léwu o ó léwu o sàlẹ́ ọ̀sán jídùn fún rẹ̀ jídùn. وأصلهن جدا الطلاق والنكاب والفسق àìsí ìpínṣẹ́ rẹ́pẹ́ ọmọ àwọn mìíràn ìyàwó rẹ̀ ẹnu ìyàwó rẹ̀ ló tó wí ló sọ fún òfin ṣeré o ó ti di ìyàwó ẹ̀ dákun pàápàá ń tọ́jú ẹ má fọ̀ sílẹ̀ ìjẹta sí ìṣòro ọlọ́run ò jẹ́ kí èso jẹ wá lérè o ṣe sùúrù o máa lọ lé yín máa lọ ní ọ̀fẹ́ ọmọ o ti kọ̀ ọ́ lẹ̀ ìpalára sí mẹ́ńbẹ́ òkèrè o. báyìí ni àná ṣe dá wa lẹ́kọ̀ọ́. Ẹjẹ́ tí a lọ sínú àkùrá. أعوذ بالله من الشيطان الرجيم وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا وأنزل على رسولنا البلاء المبين نعم Ìdíjí àti ìsinmi lánàá, òun náà ni ọ̀rọ̀ nípa ọtí ẹmọ gbogbo ọ̀ràn ẹmọ pátá ẹ̀rọ ọtí ẹgbìnà sí Ọlọ́run ní sọ̀rọ̀

lórí òde sọ pé àwọn ẹgbẹ́ yìí ni ẹ mú ọ̀pọ̀ ẹmú jẹ wọn yóò àwọn tó ti kó bá ọ̀pọ̀ láàánú lọ́hùn yà ha ọtí gan ọlọ́run àgbàdìkà ọ̀wà róògì ń ṣe náà owó tó lọ wá ń ṣe ń tiẹ̀. ẹni tí ń bá kiri olùgbèlú wá ẹni tí ń bá wọn á rà ká. ṣọ́ọ̀bù ti ọ̀wárí oúnjẹ òòrùn ẹni tí ń ta àdáyé mà ńtọ́lọ́run wá bínú sí ọ̀wá ní owó tó owó ṣọ́ọ̀bù náà lọ sẹ́kọ̀. ẹ̀jìnà sí owó ọlọ́run láti wá bẹ̀rẹ̀ sí ọlọ́run èyí tó bẹ́ẹ̀ ọ ọlọ́run ti sọ̀rọ̀ tí ó yanjú ẹ̀ nípa àyè àtún mọ́tàbù rẹ̀ wọ́n bẹ́ẹ̀. lẹ́yìn náà tẹ̀síwájú pé. wọ́n ọ̀rọ̀ wà ọlọ́run ni ẹ tẹ̀lé ọlọ́run ìyẹn ni pé ẹ tẹ̀lé àṣẹ ẹ jìnnà sí àwọn tó ní ẹ mọ̀ sí. ẹsẹ̀ lójìṣẹ́ ọlọ́run ní ẹ sọ́ra ẹ sọ́ra fún ẹsẹ̀. Bàyí táyà ìlẹ̀ ìtún. Ẹ ẹ́ ìgbà kó mi dọ́nà sọ. Báyà ló ń mú àgbà àbùsù ìlàlíbàdà àbùsùnmọ̀dé. Ọlọ́run ẹ̀rọ ọ̀pọ̀ ìpé ń bọ̀ kan òjíṣẹ́ wa ń pé òjíṣẹ́ wa dé gbogbo ó wà sí ọ̀rọ̀ ìwé pamọ́ àwọn òṣìṣẹ́ wọn ni wọ́n máa bí. Ẹ̀rẹ́ sọ̀rọ̀ ẹ̀rọ sí ara orúkọ àti ẹ̀dá sí ìdáhùn ìgbàlódé ìbò ìdáhàtàkọ́. Ọlọ́run àti lọ́lọ́, ọlọ́run wá ní kò ṣeé ṣẹ̀ fún àwọn sọ́jà gbọ́ nípa nǹkan tí wọ́n ti fẹnu wọn jẹ èyí ń lọ títí ti mú bẹ́ẹ̀. Ìlà àtàkọ́wà wà nínú sọ́ọ̀dẹ̀ náà. Ó ti mú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó ta lọ́sẹ̀ yìí. Nígbà láti wá báyọ̀ lọ, nígbà náà kò sí bẹ́ẹ̀ náà kò sí báyọ̀ ọlọ́run ní àṣìṣe ní ọlọ́run ọba táàánú ẹ̀ pọ̀ dé wọ́n lọ́wọ́ ṣe sí ọ̀gá ọba tó bá lọ ní káàbù. wàhálà ló ní ra lọ sọ ẹ̀ náà. ọba ti gbàgbọ́ lẹ́kọ̀ọ́ kó o sì padà ṣe iṣẹ́ rẹ iṣẹ́ rẹ lọ́wọ́ bá ṣe yẹn gbogbo nípa aburú ẹ̀yìn. ثم تقوا وآمنوا Lórí bá náà ní kọ bẹ̀rù ọlọ́run, àìmọ́ bàyà balẹ̀ sí ìdúnú ọlọ́run. Ẹgbẹ̀rún ẹgbẹ́ kan náà Bọ́yá torí tí ó sì jẹ́ orí ó Ọwọ́ ti pẹ́rẹ ọlọ́ǹtọ̀ gbàgbọ́ náà ní òsí òṣẹ́ṣẹ̀ fún mímọ́. Mo máa ń tọ̀kan wàhálà lọ́wọ́. Ọlọ́run sáà ní kí n ọ̀rọ̀ yìí pẹ́. Lẹ́yìn náà tẹ fáyọ̀ wá tún ṣe dáadáa.

ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماؤكم Ọlọ́run ní ìwọ́ jẹyìn wò, àwọn ẹ̀rẹ̀ ta ní kẹfẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ wà ń fún lóòrùn mọ́ ń gbàfẹ́ lóòrùn ní ṣe ájì a sọ owó ìgbà tó bẹ lára rẹ báyìí ọmọ náà jẹ́jẹ́ ẹran ìgbà ọmọ ọ̀yà tọ́ọ̀nà wá kiri ibi ojókòó sí láì ibi ojókòó sí ó lè wà bọ́ sáwọn ọ̀sẹ̀lú ṣe lóúnjẹ rẹ báyìí ìgbàlà tọ́ọ̀nà gbé bàbá ọ̀nà wá àdéhùn ni àwọn ọ̀nà òkùnjẹ ìwò. òun lásìkò tí a òrù mi ń bẹ lára yín ọjọ́ tá a ní àwọn ẹran ọmọ ẹran ọjọ́ ẹran jẹ́ tàbí wá kiri lọ́dún òkú wọ́n wá lọ báyìí. lọ́nà ọ̀bẹ̀nu ìjọba lọ́nà ṣe

tí ni ní mọ̀ ya ndị ń jẹ́ gbogbo ọ̀nà ọlọ́mọ ìnáwó ìyàtọ̀ ìjàpáyọ̀ ọlọ́wọ́ òjì àlọ́ kìí ṣe lọ́lọ́wọ́ ọ̀rọ̀ ìgbà láti àrùn

Ọlọ́run ní ìbàjẹ́ ààbò ọ̀rọ̀ àlùmọ́ Ọlọ́run ṣáàbò ọ̀rọ̀ ìlú ààrẹ. Ẹgbẹ́ kan ó ní pẹ́ irú ẹran tó bẹ́ẹ̀ wa wá kiri tó wá ní oúnjẹ lọ́dọ̀ rẹ tó wá pa nígbà ọmọ náà parí ìṣe ọlọ́run ní fún máa pàtàkì nínú ẹ̀sán tí yóò jẹ́ tàbí fáìlì tá a fáìlì ẹ̀ ń bọ́ àpèjúwe irú nǹkan ọ̀pá nínú àwọn ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin tó jẹ́ ẹran tìlú ilé. Ìyá mi fi ní ìtàwá ní irú pé náà lọ. Àwọn aláìsàn ìdájọ́ rẹ̀ wọ́n jẹ́ èrò méjì tí wọ́n jẹ́ onídéédéé nínú yìí. Àṣìkò àpàdà àníyá ẹ̀rọ rẹ̀ ìtajú. Àwọn àgbékà bò ti pa ọ̀. Wọ́n ní mọ́tàlé, mọ́tàlé ó ti pa. Òṣìṣẹ́ àbá ìlú ní o mọ́tàlé o. Àwòrán máa ń wá àlùbọ̀sà ní ilé. Tàbí ọ̀sán sẹ́lẹ̀. onye pe ọkụ ahụ tanka n'uye èyí ń bọ̀ bá dé na bá dé ìlú nílùú láwùjọ ọ̀dà tó wáyé pé wọn ti pa pa lọ pa tó tó fi pa tó tó fi ṣẹ̀san rẹ̀ ó lè jẹ́ ìṣòro ewúrẹ́ àgbàgbò ìwọ́n tó wáyé pọ̀ fẹ́ pa ó lè kàbà lọ́kà ló ti pààyàn tó ẹ pé òwò lè pa máka oúnjẹ lọ fẹ́ fi. àwọn kàǹfà òun pa lòmọdáàbí. àfi ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ni tó bá wọn sáré kàlí ìdí ayé pé tí wọ́n bá dé nìyí. àwọn tàbí àwẹ̀ lè ṣe déédéé. bí ọdún máa wá bá ó lè bá a tọ́wò bàbá ìyá ó ẹ̀sán tó ń ṣe bàbá làámú ìdí ọ̀nà tó dá. Ọlọ́run ní ìfẹ́ ti bọ́ ẹ̀yìn ṣẹ̀dẹ̀ fún yín o. ní ọba tó wá fẹ́ tó tún sọ jẹ́. tí ń pa àwọn ẹran ìgbẹ́. Fàyọ́nà ya rọrùn ní. Ó ń tọrọ nígbà tí o ti wà nínú aṣọ gbọ́dọ̀ pa mọ́. Aṣọ ń lára rẹ̀. àwọn náà fẹ́ àmì ẹ ní ṣùgbọ́n o àdánwò ni ọlọ́run wọ́n dán ni o ó fi ni o. Wọ́lọ́rùn àti ètò ẹ̀sìn kan. Ọlọ́run tó bí o, òun o, wọ́n á èèyàn yá Akọ̀ ìnáwó ti أهل لكم صيد البحر وطعامهم متاعا لهم وللسيارة. Ọlọ́run wá ní òhìn làlà fún àwọn aṣọ lẹ́tọ̀ọ́ fún yóò. Sọ èdè lè bá hárì. Kẹ́ẹ̀dẹ́dẹ́ gbogbo ń jí bá ń bẹ̀rù odò. àmọ̀ fún. òkú òfefe ọmọ tí ń gba lódò wọn ẹ pẹ̀lú obìnrin ẹgbàá lọ mọkà ẹsì ti nílé gbogbo fún. wọ́n lè àbẹ̀wà lórí wọ́n mú orí máa sọ́yìn bá rí máa Ètò àtàṣe ní ìwọ̀ fún yín, òun ni dídẹdẹ àwọn ẹran ẹ̀gbẹ́. Nígbà tẹ wà ní aṣọ orú mi tẹ wà ní aṣọ orú mi láti lé wọ̀. Aṣọ orú mi níbẹ̀ lára ayíkẹ́kù wà lójú odò gbogbo ohun tí lódò láti lẹ́tọ̀ọ́ Àti àlàyé ibẹ̀ àdúgbò ẹ̀ máa jẹ́. واتقوا الله الذي إليه تحشرون Ọlọ́run ṣáà ó fi àwọn nǹkan kọ̀ọ̀kan, ó fi ń debó òtún ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run ní ẹ̀ka ìwò, àlàáfíà ilé ìkú ṣàlùmínà ọba tẹ́ padà wà bàbọ̀ fún. Lọ́wọ́ tún yọ ọ lọ tó. ńláńláńláńlá yóò lọ sábọ̀ fún ìlà àkùkọ. Wọ́n àti ní o. wa ọ̀rọ̀ náà náà ní o. Àléèyàn na pàgbọ́ Ọgbọ́dọ̀ rẹ̀ pé tẹ̀wọ́ sọ́nà ni ọlọ́wà kò máa yé èèyàn yé èèyàn gbogbo ìgbà ohun tá à ń ṣe ìná ọlọ́run ní í ṣe wọ́n padà lẹ́yìn náà. Àwọn àtúntẹ́wọ́ sọ́nà ń gbà ìgbà bàkà. Wọ́n sùn mẹ́ta náà. Paríṣúkínáyà mọ́nà bí máa ìṣẹ́ nígbà ni mo kọ́ yà láti yá rọ́bì ṣígíná ìmọ̀ ọ̀gá náà yá ká síbà ni mo sì kì láàbì wàyá ìmọ̀ ìfàtì yáàbì ákìsì nílé òjúbà àwọn òjò yáàbì ìmọ̀ náà. أكانت لآياتك قياس مسائلا وكشنا عن الخطر وسلاي وأنت الموفق لكل شيء Ọlọ́run, ọ̀rọ̀ ní ìmọ̀ ọ̀hún, mẹ́jẹ̀ ká ṣùtò

á ní ibẹ̀ yẹn ó ti yé wa o kìí ṣe ṣètò àrùn ló tó wá gbé sí o amóhùn ni o wọn bí ọtí o gbẹ̀ngàn nǹkan tí ń ṣe àgbóòbà ẹ̀rọ lè tó mú kiri ọ̀sùnmíẹ̀ òtún ọwà wá ọtí díẹ̀ ọ̀sùn ewu lọtí díẹ̀ ọ̀kọ̀ṣọ́ tí ń dàgbà. Bọ́lá ti fewé kan sí oṣogbo ẹbí sí. Ẹ̀rẹ́ tó wá wá kíní kan lọ. Wọ́n ní ọkọ̀ mi ká ṣubú ìdìbò ẹ̀. Ọ̀sán wẹ́wẹ́. Wẹ́wẹ́ bá ẹ̀rọ rẹ̀ lẹ́sìn ẹ̀ tó ẹlẹ́tọ̀ra ìjẹ náà ọlọ́run ṣe é tàbí ẹ̀. Báyìí àná ó gbà ó ní ẹṣí wá bẹ́ẹ̀. Tọ̀síì wá ń sọ fún ayé pé wọ́n àti irun lẹ́rẹ̀ wọ́n àti ìwọ̀súnlà ẹ̀tẹ̀ lọ́lọ́run bọ́lá ó ní ní ẹ̀tẹ̀lé ìlú ní ìṣọ́ra bẹ̀rù pé ṣọ́ra fẹ́sẹ̀ jíjá. Àárín dáwà lẹ́ẹ̀tún tẹ́ ẹ bá gbẹ̀yìndà, á ní ìtọ́ hátì tẹ́ẹ̀sì nítọ́lọ̀. Ẹ̀rọ Adéfà Àlà mú ẹlọ rèé mọ̀rọ̀ dájú pé ọ̀nà náà aláàrọ̀ ṣòwò náà. Bàlá ẹ̀gùn ni mo ti ó tọ́ka òjíṣẹ́ wa, òní kó gbogbo pin, ó lè ti jẹ.

ọlọ́ni ìjọba òjíṣẹ́ wa ìbòlágbòlèlò bíi òjíṣẹ́ wa jẹ́ góńgó ó jà sáàbù fún ààrẹ ni ọlọ́run ayé ọba tí ò ṣe é ọlọ́wọ́ nílé sáàlà àmàlú wàhálì náà mú ọwọ́ náà mú lọ. ilé ń ṣàgbìnáhù aláàlájú náà màmú ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ mọ́ báwọn tọ́gbọ́ ọlọ́run gbọ́ wàá mi ní sọ́ọ̀lì láti tí wọ́n ṣe àwọn sẹ́ẹ̀rí tí máa tọ́ ìmú nípa èyí tí wọ́n ti jẹ́ ọmọ akàdúgbò nínú ìyàmú ìwà ilé sí kọ́bùlà tààrí ilé.

ní wọ́n sọ fún ìgbà náà tí wọ́n kọ àwọn tó ń pè wá lọ́dẹ̀ yóò ó nìkan ó lọ bí nǹkan gidi lòun ṣe ṣùgbọ́n ọlọ́gbà kò ṣe ní ní ọlọ́run àjọba ọba láàrin méjì ọlọ́run ní kọ̀wá ṣẹ̀ṣẹ̀ fún wọn tí ló ń kọ́ ìmú nípa ìdí ìjẹ́bú ẹ̀yìn nílẹ̀ tó ti mú lórí túnbá wọ́n ní mẹ́ṣírì àti tẹ́tẹ́ síta lórí gbogbo ètò ti ṣe ìgbà mẹ́ta ká o fún mi láti báyà ní màá ra màá sì àwọn ọ̀gá ọ̀sẹ̀lẹ̀ wọ̀ wàá mẹ́nu nọ́ọ̀sì gbàgbọ́ lọ́wọ́ wàá mẹ́nu sọ́ọ̀lù àgbè ìjẹsẹ̀ àwọn ṣe olóore. ó sì dá Gbogbo ẹ̀yin náà ṣe dáadáa, lóye ṣó. Ẹ̀yin náà fún aláìní ló ń jẹ́. Ṣé pé ọlọ́run náà mọ iye ẹni tẹ̀ ń sí lẹ́nu? Lọ́run náà mọ iye ẹni tẹ̀ ń fún sáàrì. Ẹ kú oríire. Ẹ sábà máa ń ṣèlú. Ọlọ́run, èyí ò ní kán.

nìmọ́nà ọ̀nà àwọn olùsílù ìtumọ̀ pé ọlọ́run nílùú náà tó ṣe dáadáa ni pé yóò san wọ́n lẹ́sàn-án rẹ̀. ọlọ́run ò sí ìdúró ọlọ́run tó ń tẹ̀síwájú nípa alaye olùwà ní yá ara àlàyé náà àmàlú ẹ̀yin tẹ́ ẹgbẹ́ náà nìyó tọ́kì lánàá afẹ́ ṣèdánwò pé ní ọlọ́rí àádẹ́wò pẹ̀lú kankan ní sílò owó làkúnú nínú ìṣẹ́yìn tó ṣe pé ẹran àgbẹ̀ bẹ́ẹ̀ máa wá kiri

táàfin jẹ ẹran tí ọmọ pa. gbogbo àwọn ẹran ìgbẹ́ tí di àmúra bẹ́ẹ̀ wá wà àwọn ẹran sí pé àìdí

ọwọ́ rẹ̀ máa fi mú ọ báyìí. wọ́n rìn máa ń kó mọ́ àtọ̀pọ̀. ìbéèrè máa gbẹ́dọ̀ ọkọ̀ rẹ tó ń lọ́nà gbígbà yìí. ọkàn sọ́lọ́kọ̀ ọlọ́run fẹ́ dùn. Àdáwò ló kọ náà dápọ̀ ẹ̀gbọ́dọ̀ máa dẹ̀ wò. ó máa ń wáyé náà lò fún mọ́ àlùkìbáàrù nínú. àwọn ẹgbẹ́ lọ́dá ó rí pé ẹ máa ń sọ̀rọ̀ tàbọn tó jìnnà ẹ dẹ̀rẹ̀ pàpà ọkọ̀ lẹ́ẹ̀fì mú báyìí. lọ́nà ọ̀sẹ̀gẹ̀ kéṣùwọ́ ìjàlẹ̀ kan wá bọ́ mẹ́. a ti dán òun ní o. wọ́n ti kọ́kọ́ wọ́n kan ó.

àwọn ẹyẹ tó ẹ̀ẹ́dẹ̀ta rọ́bà máa ń wá bá wọn ní ìhà yìí ìyẹn bẹ́ẹ̀ta àwọn ọmọ igbó wá bá wọn mẹ́ ọlọ́run ti tẹ́ wọn wò ó ọlọ́run ní ìyá lánàá láàbù ohun tó yẹ kọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ ni pé kọ́lọ́run ó lè bá a mọ̀ ìlímọ̀ ṣọ̀gbúnrù ní ìmọ̀ kọ́hàn mẹ́yà àfùgbò òbí ní gẹ́ẹ̀dì. ọlọ́run fẹ́ nàìjíríà ń gbáyà rẹ̀ kọ̀kọ̀ nínú orí. àlàáhálí àìjá ìgbà ní kọ̀kọ̀ tí ó sọ̀rọ̀ náà. ọ̀yọ́ nígbà ṣẹ́gbà ìbẹ̀rù ọlọ́run sí àwọn ẹran yẹn. Ọlọ́run sọ fún ayé pé ìkọ̀kọ̀. ibẹ̀ ni ìbẹ̀rù ọlọ́run pọ̀ sí o lóòótọ́ ọ̀rọ̀ ìfẹ́ jẹ́ ọ̀gá lọ́wọ́ dìgbà tí ojú bá òfin rí. wòwò kú o pé ìrora pọ̀ bẹ́ẹ̀ ọmọ sọ́mọ ọmọ ẹgbẹ́ ojú kò. Wọ́n wá kó ojú méjì àtó bẹ̀rù ọlọ́run wá fojú mẹ́rin bẹ̀rù ọlọ́run oníkọ̀kọ́ ọlọ́run àfẹ́ mẹni fún báyọ̀ ọlọ́run oníkọ̀kọ́ yìí ọlọ́run wá ní bọ́mọ̀ ní ìgbàjá àbádàgbà àlèkà ẹni ó bá tún kọjá àdà àgbáyé wá níwò gbogbo bá ní ẹlẹ́sẹ̀ tó tún wá ń ṣe pásítà pásítà pásítà pásítà dàrú. ó tún wá jẹjẹ lẹ́yìn tá a ti rí wọn mọ́ ètò ìṣẹ́ tá a ti dárí jẹ̀ ọlọ́lẹ̀ ni ọba tó wá fẹ́rí padà bẹ́ẹ̀ ọ̀nà olùwàsá ìyàtọ̀ fún mi ọlọ́run yẹn láti ilé ọ̀nà ní ayé àlàjì náà mọ̀ ní ẹgbọ́n náà ń gbọ́.

lọ́gbẹ́nu ẹ̀gbẹ́ nípa àgùdà àtọ́rọ̀ ló pa lẹ́yìn ìgbà tí aṣọ òrùlé ti bẹ lára rẹ̀ ọlọ́run bá jà sááhó ẹ̀sán kan ìtọ́níwẹ̀yìn nínú oyin awó ọdún méjì ọ̀rọ̀ kù bá tó wá wà lẹ́yìn àwọn kéèmìhì lẹ̀sẹ̀ àhùhùwà ntọ́sẹ̀ yẹ ẹ̀sán rẹ̀ ní sínú mẹ́fọ̀tàlẹ̀ àdínà nàárì àpèjúwe ìtanràn tí ó san nípa àwọn nínú àwọn ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin àpèjúwe ntọ́ba ntọ́ba ntọ́ba ṣe ọdẹ tó fi pa náà ni ṣọ̀dá àwọn ní aríkàtì. bóyá ọ̀yà lọ́pa ohun tó ṣe déédéé rẹ̀ nínú àwọn náà yóò fi san ẹ̀sán rẹ̀. ọ̀fíìkìrá ṣe ń bí ìlọ́ pàtìjọ́sà máa lè fi ká méjì ọmọ ó wá nísìnyí máa pọ̀ tẹ́lẹ̀ nínú ìyá rẹ̀. ẹ̀sùn tí yóò san irú ìdáhùn ìjọba kan náà. ọlọ́run ní yákùnbìnrin yákùnbìnrin ẹ́ ti mùsáyì wọ́n sì ní orí ṣàwáájí ní fún yánjọ́ ń déédé àwọn ni wọ́n báwo fítínà fún ìlú sáǹgì á gba pé wọ́n jọ̀nà oúnjẹ ọlọ́gbọ́n àwọn ó sì mọ irú ẹran mẹ́mẹ́ ẹlẹ́sìn lẹ́yìn tó yẹ kó san dípò ẹran tọ́pa ẹran ìgbẹ́ tọ́pa. àbọ̀dé àtàmì ìbùnà gáàsì báwo náà wà yìí ní àláwà nínú nínú àmì tí. ògbódìlẹ̀ wọn ní mọ́ọ̀mù ọmọ abbas àti umaru àti ali wọ́n yìí ṣèdájọ́ fún ẹnìkan lórí pé ó ẹran tó ń pé ọ tó ẹran amúnú àbáṣù wọn àbú bẹ́ẹ̀dà sí bákàrí àlùwáṣù wọn tọ́wọ́ jẹ́ pé ẹran bí ìgalà lọ́pa àbí ìṣòro ntọ́kọ́mọ̀ ìlú lọ́wọ́ àti sọ̀rọ̀ fáìlì wábùnú wábùnú. amúnú àwòkè ní sọ́mìnì isaac àwọn ọmọ umaru àti ọmọ àwòkù àwọn dájọ́ pé wọ́n pé ìjàlá lọ pa ọjọ́ pé ẹ̀rọ mẹ́mẹ́kan ló ń fipá ló ń fi báyìí ẹ̀ wọ́n àkàwọn ìsáré kàdúrà àbáṣe wọ́n na mọ ndị ápù wọn ni bí yóò ṣe ṣe anyị adíyá na jẹ ọrẹ nta ayé ààyè níjà sáré báyé gàlẹ́ kàbá tì í ụzọ kàbá ló sì ti pa ìyàgbé mọ́tà ló ti pa ọ́ ẹmúlówó abịa n'ofe ahụ mana anya bụ a ịfụta anya ka ihe pere ọwa n'otu kpa rụọ ekpe n'ọkwa n'oge tata otu so àwọn ìdájọ́ yìí ìdájọ́ tó pàtàkì ní àsìkò wa náà láyé di lọ́la á mọ̀